ẹ̀kọ́ ìkẹtàdínlógójì ìpéjọpọ̀ fún ìsìn àwọn onígbàgbọ́ nì wọ́n ní ìdàpọ̀ mímọ́ ní gbogbo ìgbà wọ́n sì ń sin Ọlọ́run nínú ìpàdé wọn wọn a máa kọ́ ẹ̀kọ́ láti inú bíbélì mímọ́ wọn a sì máa gbàdúrà sí Ọlọ́run wọn a máa kọ orin ìyìn sí i wọ́n ní láti mú ẹ̀bùn wá fún iṣẹ́ Ọlọ́run Jésù kọ́ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ láti máa ṣe ìrànlọ́wọ́ fún ara wọn kí wọ́n sì máa ṣe ìrántí ikú àti àjíǹde rẹ̀. Nínú àwòrán yìí, o lè rí àwọn onígbàgbọ́ tí ó ń jẹ tí ó sì ń mu papọ̀. Àkàrà tí wọ́n ń jẹ ó rán wọn létí ní ti ara Jésù nígbà tí ó kú lórí igi àgbélébùú. Bí wọ́n ti ń mu pàápàá, wọ́n rántí ẹ̀jẹ̀ rẹ̀ èyí tí ta sílẹ̀ láti gbà wọ́n là kúrò nínú ẹ̀ṣẹ̀ wọn. Àwa pẹ̀lú a ní láti rántí ikú Jésù ní ọ̀nà yìí kan náà títí Jésù yóò fi padà wá.